وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا قفوا لوبا أترى الشافيق فوانا محمد kí ọlọ́run bọ́ bá lọ́tọ́ láti bá ṣe àlékún ìkẹ́ àti ìjẹ fún bákan náà fún gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa insha allah ta'ala a máa tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ nínú tírà aqidatu salaf ashab al-hadith ti abu usman as-sabuni rahimahullah ta'ala àlàyé tí a ṣe gbẹ̀yìn òní fi àdìsọ́kà àwọn ẹni ìṣíwájú rinlẹ̀ nípa wípé ní alukur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni tí ọlọ́run sọ̀kalẹ̀ fún anábọ́à muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣàlàyé àgbọ́yé àwọn ẹni ìṣíwájú ibi sọ pé ní لفظي بالقرآن مخلوق فتكاتن كالقرآن يو gbólóhùn tèmi yóò ẹ̀dá ni ẹni yóò náà ká mọ́ wí. wọ́n ti mẹ́ńṣàn fún wa àwọn sálàf wọn gbà pé tó bá ti sọ̀rọ̀ eléyìí òun náà ti kó sí àgbọ́yé tani àwọn àlùjàmíyà Kana aláwọn ọjà àmìyàmọ́ ṣe tí wọ́n tọ́takù ròyìn ọlọ́run ara ròyìn ọlọ́run tọ́takù náà ni sísọ̀rọ̀ ọlọ́run nàgbàpọ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ pé Kùránì ẹ̀dá ọlọ́run bá ní kì ṣe ọ̀rọ̀ ọlọ́run ìlànà burúkú ni ìlànà àwọn àfẹ́ni ṣíwájú náà fi gbogbo tìrọ àwọn èèyàn báyìí alimami Ahmad rahimahullah ta'ala wọ́n ní tó sọ́n pa wọn ní tíra ìsọ́lì sọ́nà bákan náà àwọn àyímọ̀ míì bí Abu Ja'far as-Sahawi nínú àkídà wọn àṣẹ̀rẹ́ al-Ajuri al-Imam al-Ajuri nínú kitabu shari'a bákan náà ibn Abi Zayd al-Qayrawani nínú muqaddimatu risala wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn afẹ́ ní ìṣíwájú في wọ́n fi àkídà àwọn alìsúnnàtí wal jama'a àti wọ́n fi rílẹ̀ àkídà ìpánilúwà Muhammad sallallahu alaihi wasallam tó mú wá fún wa torí pé nígbà táwọn sọ̀hábà wa kò sí irú fìtínà yìí ń gbà wọn kùránì ọ̀rọ̀ ọlọ́run ọgbà pọ́lọ́ náà ló sọ ní alukur'an kalamullah tó táwọn ẹni bídé tó wọ́n pa alukur'an lẹ́dàá lórí pé sábà sọ̀rọ̀ alukur'an alukur'an kalamullahi gairu makhluk kur'an yóò ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní kí è ṣe ẹ̀dá ní èní bí ìlànà ta'ala a mọ̀ tẹ̀síwájú ní kàbí page 27 tí a bá tẹ́ sọ̀rọ̀ istiwa ula'i ala arshi bíbi ọlọ́run ti ń bẹ lórí àlàárà ṣe rẹ̀ inú wàyà àtẹ́kìdò ahlul hadith àwọn ahlul hadith aláwọ̀ nẹ́gbà lérò pẹ̀lú ahlul hadith ń bí ahlus sunnati wal jama'a àwọn salaf wọ́n ní inú tó tún wà nínú àdìsọ́kàn wọn tán dá àdìsọ́kàn wọ́n ṣàdún tó sì jẹ́rìí sí òní pé ní anna Allah azza fáwọkọ̀ sábọ̀ ìsàmàwá ti àlà àrìṣẹ́ tí ọlọ́wọ́ ọba ọba lékè ọlá ó wà lókè sámà òkè sámà méjèèje fáwọkọ̀ àrìṣẹ́ lórí àlàáràṣẹ́ rẹ̀ ó wà lókè sámà lórí àlàáràṣẹ́ eléyìí ni àdìsọ́kàn àwọn sálàfù bákan náà ni. ìtọ́jẹ́rìí sí ilé làgbọ́yé kama nafaka bihi kitabuhu fi qawlihi fi surati yunus gẹ́bí tíra ọlọ́run bá ti ṣe alkur'an wọ́n ti fi léyìn rinlẹ̀ tó sọ fún wa nínú surati yunus ọlọ́run bọ́ba alikiola ní inna rabbakum Allah dájúdájú ọlọ́run ọba ọba tó ọba tó yẹ pé òun náà ní ń ṣàkóso ọ̀rọ̀ yín òní Allah òun náà lọ́ba tí àjọsìn fún. ọlọ́run bá yìí alẹ́bí khalaqa samawati wal ard òun ló dá sánmà àti àtìlẹ̀ fi sittati ayyam ó fi jọ́ mẹ́fà dá ògbó sánmà àtìlẹ̀ ọlọ́ndà ní jọ mẹ́fà tí ọlọ́run bá fẹ́ da láàrin káàdìjú káyà yóò da torípé ní alukurani ní ìnàmà amúrúhú ìzá àrọ́ dàṣẹ́ ìhán an yaqula lahu kun fayakun àṣẹ ọlọ́run ní tó bá ti gbèrò kankan ọlọ́run kẹfọ́ pé máa rí báyìí yóò sì máa rí bẹ́ẹ̀ àwọn yorùbá náà máa sọ pé tolúwa láṣẹ tó bá ti pàǹkà láṣẹ yóò máa rí bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá ní sánmà àti ilẹ̀ sánmà máa jẹ́ sánmà ilẹ̀ máa jẹ́lẹ̀ láàrin kájújú káyà yóò máa jẹ́ bẹ́ẹ̀ bóòlù ti wá jẹjọ mẹ́fà àmì bó ṣe wù ọlọ́run nínú hikima ọlọ́run ọba ni bó ṣe fẹ́ kóhun dáa ni ètò fẹ́ ló ṣe tó ẹgbẹ́jọ́ mẹ́rin náà ló fẹ́ yóò dá ẹjọ́ mẹ́rin ẹjọ́ mẹ́wàá náà ní yóò dá ọlọ́run dá sánmà àtìlẹ̀ ní jọ mẹ́fà ọlọ́run tó láyé ń pè ní wàhálà kọ́dẹ̀ kọ́lákìnà sàmà wá sí wà áwùdọ̀ wà màbẹ̀ ìnáwó má sì sí sàt àyà adá sánmà àtìlẹ̀ àti tó wà láàrin wọn ní jọ mẹ́fà wàmọ́ mọ́sílà náà mi lòhùn òṣèrè wa wọ́n mọ̀ ẹ̀kọ́ ah, iṣẹ́ agbára ń pọ̀ ní kò rẹ̀ wá yíò jẹ́ ìsì fáwọn àlìyẹ̀hùd àwọn jù sani ọlọ́ndá sánmà àtìlẹ̀ níjọ́ mẹ́fà nígbà tó wá rẹ̀ ìyẹn pé bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ó wá parí lọ́jọ́ friday ìgbà tó wá rẹ̀ àfọ̀n tó wá dá tán lórí ìgbà tó wá dá tán wọ́n á fi jọ sábtì ó fi sinmi ní làwọn fi ń fi ọjọ́ sátọ̀dé sí kíní ìsinmi ọlọ́ni adásánà àtilẹ̀ àti tó wà láàrin wọn fúnjọ́ mẹ́fà kò rẹ̀ wá àyè ti rírẹ̀ ròyìn ọlọ́run ọlọ́run dá wọn fúnjọ́ mẹ́fà túmọ̀ sáwà alẹ́ àrṣì ọlọ́run á wà lórí àlàáràṣì العرش أعظم خلق الله تعالى ètò tóbi nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dànù ó tóbi ju lẹ̀ lọ ó tóbi ju sánmà lọ ó tóbi ju àga ọlọ́run tọ́lọ̀ ló fẹ̀ ju sánmà àti lẹ̀ lọ ẹ̀dá tọ́lọ̀ ń dà ètò tóbi ju gbogbo ẹ̀ tó tóbi ju gbogbo ẹ̀ yókù lọ ó náà ní àlàárẹ̀ṣù ọlọ́run wà lórí ẹ̀. yudabbiru al ó ń kọ́ńtírò gbogbo àfíẹ́ pátápátá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́run kọ́ńtírò ẹ̀ ìyẹn ló fi wá ní orúkọ rẹ̀ alimudabbir ọba tó ń darí gbogbo àlámọ̀rí pátá ní sánmọ̀ ni nílẹ̀ ni láàrin méjèèjì ọlọ́run báyìí ní darí gbogbo ẹ̀ ìdábìrún amúrọ̀mìnà sàmá ilal ard jẹ́bi tí wàá nù sọ́rọ́tù sájìdá ọlọ́run ló ń darí àlàámàrí láti sọ́mọ̀nì délẹ̀ mọ́mí ìṣẹ̀fihàn kò sí olùtìpẹ̀ kan nínú àwọn mọ̀láìkà ni wọ́n jẹ́ ẹrú sí ọlọ́run tí wọ́n lè ṣe lọ kò sẹ́ni tó lè ṣe pẹ̀ ìlàmì bá di ìzìnì àyà tí tó bá fi yọ̀ǹda alẹ̀ fún kagbe látọ̀rí àwọn màláíkà fẹ́ pé ní ẹ̀dá tó pé ní wọ́n ní wọ́n ẹsẹ̀ náà ọlọ́nà ọ̀ká mi mọ́lá kí n fi sàmàwá àìmọye ogun lọ́gọ́ màláíkà ní sámà wọ́n pọ̀ sáà níye làtógbò ní ìṣàfà àtúnṣe a jẹ́ pé ìṣìfẹ́ wọn ò lè tàǹfààní pẹ̀lú bá jẹ́ pé ní wọ́n ẹsẹ̀ náà ìṣìfẹ́ wọn ò lè tàǹfààní illa min ba'di an ya'zana Allahu liman yasha àyàfi tọ́lọ̀ ńgbà tọ́lọ̀ bá fi yọ̀ǹda lẹ̀ fẹ́ni tó bá fẹ́ nu wọn ó yọ̀ǹda pé lágbájá ṣùpẹ̀ ọ̀yá ọ̀dọ̀ tó yìí ṣe kí ni tó yọnu sí ẹni tí wọ́n ṣùpẹ̀ fún nípa fẹ́ lóun bí áyà yìí ó lè pé ní ọlọ́run ní òun wà eléyìí nínú sọ́wọ́tò Yunus bákan nínú sọ́wọ́tò Ra'd ọlọ́run subhanahu wa ta'ala ń sọ fún ẹnu ayé àkejì ń bẹ̀ ọlọ́run ní Allahu alladhi rafa'a as-samawati bighayri amadin tarawnaha ọlọ́run bọ́ba àlejòọ́lá òun amadin tí ò sí pílà. fàráọ̀nà ẹ̀yìn náà kúkú rí ta àwọn pílà tó gbé sọ́mọ̀ dúró nù ẹ̀rí pẹ́ lérí pílà ga láì fi pílà tó kò sì wíìkì kò sì rí àwọn àbújá ìjẹ́kù àìdá àìtókan ثم استوى على العرش بين الله سبحانه وتعالى هو العرش ẹ̀rí àwọn ẹ̀rí báyìí ó pọ̀ nínú alukur'an dáadáa tí fi rìnlẹ̀ fún akọ ọlọ́wọ́ bọba alẹ́kẹ́ ọlá orí alàárìṣì ló wà bákan náà tí a wá wo inú suratul Furqan aya ọlọ́ni túmọ̀ sáwà alàlẹ́ ọlọ́run ọba àlekè ọlá tó wà lórí àlàárà sí arahman fas'al bihi khabira ọkọlù fi surati sajda fi surati sajda thumma sawa ala al-arsh bẹ́ẹ̀ náà ni láwọn ààyè nínú al eléyìí ni tí àwọn ẹni tọ́jẹ́ ní eré àwọn ẹni ìṣíwájú wa dáadáa ìnẹ́dú olé lórí torí pé ní tí kùránì fi rinlẹ̀ rèé ọlọ́run ọba ọba wa lékè ọlá ọba tó wà lórí àlàárísìn ẹ rí àwọn ẹ̀rí tó wá lórí eléyìí ó jàǹtẹrẹrẹ ẹ̀rí ti alkitabu wa sunna ẹ̀rí àmẹ́yẹ nínú alkur'an àmì ẹ̀rí nínú àhàdísì Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam tí fi ń rìnlẹ̀ fún wa pé ọlọ́run ọba ọba àlejò ọláwọ́ níbo ló wà orí àlàárà a ní kódà ẹ̀rí tó wà nínú àdámọ́tọ́lọ́ ń dámọ́ wa nínú àdámọ́tọ́lọ́ wa ń bẹ tí ẹ bá bí ọmọdé ni fẹ́ bí àgbà ẹ̀rí pé bọ́lá ọlọ́run wà ọlọ́run wà mú wà sọmọ. ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí tí ó bá wò pé ọlọ́run ṣàánú mi níbo ní owó jẹmọ́ sọmọ ní owó kò ní wọlé àbí yẹn sọ̀rọ̀ nǹkan òkè ni ó máa wò ṣe ṣẹlẹ̀ ni ó máa wò yẹn náà wà nù àdámọ́ yẹn ẹni kó àwọn náà mele ìyẹn ló bàtẹ́ pé ní nígbà tí anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí sọ fún àtẹ̀pẹ̀ rí mọ́kà tá àyà yìí sọ kalẹ̀ lára bí náà sọ àdídì kọ́lọ́ ń wà ń sánmà ẹ̀rí pé àtẹ̀pẹ̀ ló sàkúlé wọn sàkú kọ́dà wọn tiẹ̀ mú kan wá ẹni Imran عمران بن hussein ìkànnà sọ̀hábà anábì ni الله عليهم أجمعين. àjùmọ̀ní ni wọ́n ní bàbá rẹ̀ tí ń jẹ́ hussein nígbà jàhílíyà àti ìṣẹ́bọ tó wà lórí ẹbọ tó wà wípé ní ọlọ́run mélòó lọ wá ń sìn báyìí ọlọ́run sí ọlọ́run méje ọlọ́run méje lòun ń sìn

ó ní tó wà ń sánmà ẹ̀rí pọ̀ lórí eléyìí jantirẹrẹ ẹ̀rí ṣùgbọ́n nígbà tí àwọn jàmíyà dé àtà ń sọ̀rọ̀ bá wí nípa ọ̀rọ̀ kùránì ọ̀rọ̀ ọlọ́run àwọn tí wọ́n tako àwọn nìrẹ́ tako eléyìí torí pé tí yẹn mú dání lẹ́nu mú dání ìròyìn ọlọ́run àwọn ọ̀fẹ́ gbọ́ pé ah, ìròyìn pé ọlọ́run wá wà níbì kan àwọn ní kò sí ní orí àlàárà sí àwọn ayà ló wá pọ̀nà alkùránì ni tó lori lórí àlàárà sí wọ́n ní ìsáwà yẹn tó wà lórí sí pé àlè ìsáwà ètèwà wíwà lórí wọ́n ní bìmánà ìsáwúlá ìtìlá pé kìí ṣe pé wà ń bẹ̀ ó jẹ gàba lórí ẹ̀yìn tọ́ba ní ẹ̀jẹ̀ gàba lórí nǹkan yẹn pé abẹ́ òfin rẹ̀ náà ní kíní wà àlàárà tí wà ní pé kó ń gẹ́gẹ́ wà ń bẹ̀. wọ́n pé ìsáwà yẹn ìmánà ni ibi tó lọ́nà sọ pé ní òun wà lórí àlàárà tí pé ìsáwúlá ó jẹ gàba lórí àlàárà sí àkọ́kọ́ àwọn àfáà jẹ́ kó yá pé ìyẹn gan bá tù mọ́mú òkè ó jẹjà bá lórí àlàárà sí ilẹ̀ wa ń kọ́ àbí òun náà kọ́ tó ló ní ilẹ̀ orí omi ń kọ́ ẹ̀rí ó ní àyínà èdè lárúbáwọ̀ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ìsáwà àlà tí àlá tẹ̀lé ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ nítorí ẹ̀ sábà wo àti ìsìlá àfàbà lónìí ẹ̀rí ó ní àwọn àtùmọ̀ oríṣiríṣi ó oríṣiríṣi inú ìtumọ̀ rẹ̀ sábà ní ìsáwà pàpílẹ̀ mẹ́ta sí nǹkan ti fi ìyẹn pé kí nǹkan pé kó dúó déédéé ọlọ́ni wàlámọ̀ bálaga àṣùdáhù ìgbà tó ń nígbà tí Musa dàgbà tó tójú bọ̀ wà sáwà tó pé lẹ́dà ẹ̀fẹ́ ìsáwà náà láàrin bẹ́ẹ̀ ìsáwà kí ni túmọ̀ bẹ́ẹ̀ ó pé a ní inú túmọ̀ rẹ̀ kan òun lélẹ̀ sákàtà bá ní ìsáwà sáwárí ìlà lẹ́yìn ẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ báwọn afwan náà ẹ bá wọn àfa àṣetú tẹsùmọ̀ sáwà ilà sàmà no afwan kótó kayọ. náà bẹ́ẹ̀ ni òní ẹ̀lókẹ́ ẹni tó bá ní ìsáwà sí ìlà tẹ̀lé wọ́n ní fàtọ́rà kẹfìrú mìíràn sọ́lá àlá anna havan mu'adda bi ìlà aidan mana almuadabi ala ẹni tí ìlà bá tẹ̀lé àti tí àlá tẹ̀lé ìtumọ̀ kẹrẹ̀kẹ́ náà ni wọ́n jọ tú kí wọ́n ní túmọ̀ ẹ̀ tí àlá bá tẹ̀lé torí ìtarí ní kùránì ìsáwà alàlẹ̀ àrìsì àlá àlá ní tẹ̀lé ń tàbá ìsáwà alàlẹ̀ àrìsì ìtumọ̀ rẹ̀ pé ó wà lórí pé ó wà lórí àlàárà ṣe ó wà lókè ibẹ̀ ẹni pé owó tó lọ́n ti lọ kó wà lórí àlàárà ṣe tó wà lè sáwà kí ló ń tẹ̀lé ni ìyẹn lédè lárúbáwá tó bá níyẹn ìsáwà aláṣẹ ìyẹn ó wà lórí nǹkan ẹ̀kọ́ bá bá ló wà orí àlàárà ṣe àwọn tí wọ́n ní ó jẹ gàba lórí àlàárà ṣe oríṣiríṣi àwáwí ni wọ́n ń wáwí a ń fi ọ̀rọ̀ akọrin wọ́n fi ń ṣe ìjẹ́rìí sí àgbọ́yé tí wọ́n nínú orin tó ń fi ṣèjẹ́rìí náà orin arákùnrin fẹ́ ń pè ní al-akhton mo tẹ̀lé pé wọ́n lórí yìí náà wọ́n lẹ̀ mọ́ òun náà ni wọ́n ká tẹ̀lé wá lẹ́mọ náà àtúndé lọ́rọ̀ ẹ̀ torí pé nàṣọ́rá ní kìí ṣe mùsùlùmí tọ́tọ́ ẹgbẹ́ jésù náà sọ́wọ́n jẹ́ tó jẹ́ mùsùlùmí in tó sọ́ta kó kíní ó tọ́ tẹ̀rí kí ló ń sọ ní kọ̀dí sáwà bí ṣirò alàlẹ̀ ìrọ́tí mìngẹ́lì sẹ́ẹ̀tì wádàmì mùrọ́tì wàlàdàmì mùrọ́tì wàláyé òsínlẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀rọ òun kọrin o ní arákùnrin kan tó ń jẹ́ bíṣìrù ó ìfáwà àlà ìrọ́ọ̀kì ó jẹ gàba lé lórí ìrọ́ọ̀kì ẹ̀kọ́ náà lo ìfáwà ó wá ala. kiri tẹ́lé àlá látọjú rẹ kéèyàn lẹ́yìn ti kọ́ńká nye kan sìn ó ti wà lábẹ́ kíni lábẹ́ àṣẹ rẹ̀ wọn ni àbíṣìrù ti jẹ gàba lórí ìrọ́ọ̀kì gbogbo ìrọ́ọ̀kì ti wà lábẹ́ àṣẹ rẹ̀ mìǹgẹ́ ìrìfẹ́ ìfín àwùdámi mọ̀rọ̀tì kódà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló kọ́ńkà wọn láì lódà láì jẹ̀jẹ́lẹ̀ wọ́n lẹ́rí àwọn ẹnu pé ìsáwà tí àlábá tẹ̀lé ìyẹn jẹ gàba lórí ayé ààyè pé yẹn èrè lárúbáwọ̀ wọ̀nyí sọ bẹ́ẹ̀ torí pé tó fún àwọn náà ni pé fi ọlọ́run wọ́n wà níbo ó wà láàyè kan

ẹ̀rí alìmọ́ bùnú tẹ́ ní àtàwọn àfáàmì ajẹ́ pé àwọn alìmọ̀ ápìlà àwọn mọ̀ ápìlà báyìí àwọn tó ń takò ìròyìn ọlọ́run ya àbùdúnà sọ́nàmọ́ ya fún ya àbùdúnà ádámà ajẹ́ pé ìtí ó ẹ̀sìsì wọ́n ti gíní iná wọ́n ń sìn tí ẹ̀mọ́ lè sọ pé mi tọ́lọ́ ọba àti ìsìn wà rí àìwá mọ iye ẹ̀rí ní fi rìnlẹ̀ fún akọ ọlọ́wọ́ bọba àlìkẹ́ ọláwà ní sámà ara rẹ̀ làwọn èyí tí a sọ fún ayé ìyẹn tó lórí àlàárà sí ló wà ara rẹ̀ ni àmìkọ́nà ti sọ ní òun wà lórí àlàárà ara rẹ̀ lára àwọn ẹ̀rí ni tọ́lọ́mà pàánù àtàlá ń sọ fún wa pé àmì ń tò mọ̀ sí sàmá tí ló ń fi lọ́kàn balẹ̀ nípa ẹni tó wà níbo tó wà lókè àyìnlẹ́ àkùsífà bí kò mọ̀lá àrùbà kò mìlẹ̀ mọ́ yín ọkàn yín balẹ̀ débi pé ẹni tó wà lókè ò lè mìlẹ̀ mọ́ yín jẹ́mọ́ ta ló wà lókè tí ó mìlẹ̀ Allah ẹ̀rí mi torí bẹ́ẹ̀ lè ṣe wá pọ̀ láì mọ̀ye nínú alukur'an tí fi ń rinlẹ̀ fún wa tọ́ ọlọ́run bọba àlejò ọlá níbo ló wà ó wà ní sánmà tí about page eight six nípa àwọn ẹ̀rí mi tó wà mẹ́kọ̀ ilé ìyẹ́f adùnkẹ́lì mọ̀tọ́yẹ yẹ pé ọ̀rọ̀ dáadáa iṣẹ́ eré níbo ni mo ń gòkè lọ ó máa ń gòkè lọ bọ́lá ọba ní sánmà ilé ìyí yẹ́f adùnkẹ́lì mọ̀tọ́yẹ sábà ní nǹkan yẹ sáàd níbo ní lọ jẹmọ́ ó ń lo òkè káyí pé mò ń lẹ̀ ní kí náà fọ yẹn zilu a ní àwọn ẹsẹ̀ dáadáa àwọn ọ̀rọ̀ dáadáa ń lo òkè lọ́bọ́lọ́ bákan náà ọlọ́mọba ní kọ́lá ní yudabiru amúrọ̀ mi ní sàmà ọlọ́mọba ní kọ́ńtírò gbogbo àfihàn láti sánmà ilẹ̀ àrùn wàfíìlẹ̀ súnmọ̀ yá àrójò ilé ẹ̀rìwò tó tún wá lọ bá ní sánmọ̀ ẹ̀rí mi tún lélé pé ń bọ́ lọ́wọ́ bá wà jẹmọ́ ọlọ́wọ́ bá lè kẹ́ ọlá ó wà ní sánmọ̀ ó wà ní orí àlàáràṣí àtàwọn ẹ̀rí mi náà rẹ̀ pé ní àwọn àfáà mọ́ wá láti fi fi ìlúwìn láì tààlá láti fi rìnlẹ̀ tí ọlọ́run bọ́ba alẹ́tọ́lá bá tó wà ń sánmà ní alimọ́ fún Qayyim rahimahullah tààlá nínú tíra wọn ìṣìmọ́ al-Juyush al-Islamiyya ọkọ̀ ẹ̀rí wá láì mọ́yé lórí pé ọlọ́run bọ́ba alẹ́tọ́lá bá tó ń bẹ́ sánmà ní alimọ́ Zahabi rahimahullah tààlá àwọn tí sheikh nasna al-albani rahimahullah ta'ala tí àwọn wa sọmara ìtẹ̀ nípa kí ni jama nípa pé ọlọ́run ọba àlekíọ́lá ọba tí bẹ́ẹ̀ sánmà ní ẹ̀rí wọ́n ni ànábìwá musa alayhi salam arílé ìlú náà fi ṣe wá àti fún fir'aun ẹni ẹ̀kọ́ ẹni bí wàkọ́ọ́lá fir'aun nígbà musa sọ pé kó gbọ́ náà wá fìrìhánù wọn sọ pé yà haman ìrẹ amana ibùnù lè sọ̀rẹ̀ ha làálì abúlógal àtibáàbẹ̀ bá ń mọ àwọn fẹ́ǹsì kan tó ga bóyá mo lè dé bí okùnfà tó bàbí kí àtibáàbà samawat kí n ti ẹ̀rí sánmọ̀ sí kí n rí dé فأطلع إلى إله موسى musa ti ní ọlọ́run wa ń tẹ́mọ̀ mo fẹ́ ti ọba rẹ̀ ti ń sọ wà ilá àbúlòhò tó ni ń pa jẹ́mọ́ nígbà tí pé àwọn tó lòun fẹ́ musa òun fẹ́ járọ musa tí bó lóní kébò máa nǹkan lọ sánmọ̀ ni ẹgbẹ́ tí bá ń sọ ní ń ni ó wà ń ó wà tókè mi tún àìwá mọ iye ẹ̀rí tó pọ̀ ẹ̀rí nínú rẹ̀ nínú hadith anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà ni hadith tó wà ní sahih al-bukhari tí anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni yata'aqabuna fikum mala'ikatul layli wa mala'ikatul nahar a ni wọ́n máa gbàṣẹ́ fúnra wọn láàrin àwọn màláíkà ọ̀sán ẹ̀tàn iṣẹ́ ọ̀sán bí kálẹ̀ ẹ̀tọ́ wà ní tí òyí ọ̀sán àti torú wọ́n yẹ tẹ̀mí oúnjẹ fi sọ́lá tìlfàjẹ wọ̀sọ́lá tìlàáfù wọ́n jọ wá pàdé pọ̀ nígbà ìrun àsùbá àti ìrun àlàáfù túmọ̀ ya àrùjú alladhina batu fikum ẹ̀rán tí wọ́n sáré kálẹ̀ fẹ́ kó wọ́n ṣe ìyàrùjú náà mọ̀ gòkè lọ

nígbàtà àfiwọ́lẹ̀ lórí kí ni tí wọ́n ń kírun wà àfihàn àwọn ohun ìkọlùn nígbàtà wá bá wọn ìgbà ọ̀rọ̀ bá wọn sí ìgbàrún ìyẹn ni pé ní àwọn tọ́sẹ̀ náà ti tó lọ àwọn tí wọ́n tẹ̀ fẹ́ gba tí a ní òṣèkí ni wọ́n bá wọn bẹ̀ ẹ̀rí pé nígbàtà yẹn bá ń lọ ìgbàtà yẹn ń kírun lọ́wọ́ ni ìyẹn ni pé àfiwọ́lẹ̀ nígbàtà ń ṣe kí ni tán kírun ìgbà tá a dọ́dọ̀ wọn náà torí pé àwọn táwọn ìgbà ọ̀là náà dé ìgbà tán kírun lọ́wọ́ náà lẹ́yìn tó bá dé ìgbà apá áfírí hàn nípa fẹ́ lọ rí pé nígbà tí wọ́n kúrò níbo náà lọ jẹmọ́ wọ́n lọ sókè tọ́lọ́ ti bí wọ́n síbò lè fi àwọn ẹrú mi lẹ̀ sí ẹ̀rí mi tó lélẹ̀ tí fi rìnlẹ̀ fún apọ̀ náà ọba àlèkè ọlá ọba tí ó wà ní òkè ní bákan náà nínú hadith anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadith iwa ní bukhari nígbà tí muawiya bin al-hakam al-aslami tó mú járíyà kan yẹ pé ẹrú kan tó jẹ́ ẹni tó wà lábẹ́ tẹ́kùn ló lẹ́rú náà ẹrú lóbìnrin ẹrú yìí ṣe aṣemọ́ṣe ìjọba yẹn gbé Mu'awiya bin Hakam al-Aslami ó sì bá wí ìgbà tó bá rí ọkàn tẹ náà wá rọ̀ pá ah, tó ń ṣe yìí kò dùn mọ́ ó sì lẹ́mìí kóhun fẹ́ tú ẹrú ilẹ̀ wa mọ̀lọ́dọ̀ àlẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó dọ́dọ̀ ànẹ́bí ó sọ tó ṣẹlẹ̀ ànẹ́bí wá bí pé ní àìnà wà fún ẹrú ẹrú ní ọlọ́wà ní sánmà wà máa ánà tàwà lè ní tí ń bọ́ sọ̀rọ̀ yìí ń tàrọ̀ sólùlá sọ́lọ̀lá àníwá àníwá sọ́lá ìwọ́lù jíṣẹ́ ọlọ́run mo lè sọlé anábì arábìnrin náà kókò ló fa innaha mu'mina torí pé kí ni mu'mini ẹ̀rí pé rírapá níbi náà ní sánmà káìpẹ́ sí ní sánmà ní ànẹ́bì ó kọ̀ ẹ̀rí mi tún ni eléyìí náà ẹ̀rí bákanáà wọn bá sọ́nà wà pàálá fọ́fọ́n alkùrán ọlọ́ni fọ́npá àwọn mọ̀láìkà tó yàkà fún àrọ́báhù ní fọ́ọ̀tìhì ń bẹ̀rù tó tún wà lókè tí wọn gbogbo àwọn àgbọ̀ntàn mọ̀láìkà níbo láyé wọn fọ́nmọ̀ ni. ẹ̀tọ́ ọlọ́run wa sanu atala tọrọ wọn fún wa ń pa tí wọ́n ṣẹlẹ̀ lóru Laylatul Qadr ọlọ́ni sanazanu al-malaikatu war-ruhu fiha àwọn mọ̀lẹ́ka ó máa sọ kalẹ̀ ayẹ́kọ̀ òkè náà wà tẹ́lẹ̀ wọ́n ń sọ kalẹ̀ sílẹ̀ ẹlẹ́ tọ́lọ́ bá fẹ́ sọ pé Jibrilu mú Kùránì wọ́n ọlọ́ni Jibrilu sọ kalẹ̀ pẹ̀lú kíni al àwọn màláìkà táwa náà wà lókè yìí ọlọ́ni yàkà fún rabbahum min fawqihim ní tó wá ń páyà ọlọ́run ọba wọn tó tó wà lókè tí wọn. ẹwà rí ẹ̀rí tó wà nínú suratul mulk àmìntù máa fi sàmà ẹ̀ ìkànnù ìkẹ́dì ní àmìntù máa fi sàmà ṣé ọkàn yín balẹ̀ sẹ́ni tó wà ní sánmà ní àyúsùlá àlékún hafíbà oná afẹ́fẹ́ jì sí ẹ̀rì pé kí ló wà mẹ́yẹ sẹ́ni máa rọ pé ẹni tó wà nínú sánmà ní ẹ̀lómi òfẹ́ tu sí wọ́n ní tí mẹ̀bí máa ná àlá kèése pé nínú sánmà lọ́lọ́run wà ó wà lókè gbogbo tó bá ti wà lókè là ní sánmà bàbá rí pléènì tó ń lọ sí kí lọ sọ ń torí ìlàtọ́ ìrá sí kí ni fi sámọ̀ wo pléènì tó wà ń sámọ̀ tẹ́lẹ̀ gbogbo táwọn ń pè sámọ̀ yìí kí ń rí jẹ̀mọ̀ kurukuru ní àlè rí sámọ̀ ṣùgbọ́n bí ló pè wá kí là ń náà ni pé àbọ̀ ọdẹ yẹ pé pé díẹ̀ lè ga jù lé tó ga jù ládùúgbò yìí lọ kí lọ níbo lọ́lọ́ wà ó wà wẹ́rẹ́ pé ń fún sámọ̀ fàmọ́ fàmọ́ fà ń tẹnu mọ́ látẹ̀kẹ̀ tó rí pé inú sámọ̀ náà òkè òkè ìtumọ̀ òkè láńtú torí pé abákùnrin sẹ́mà méjèèjì tán ló tún kẹ́kí ni àlàáràṣì orí àlàáràṣì wa lọ́nà bá wà sábà pé ni ọlọ́run sọ pé ní ẹni tó wà ní sẹ́mà ní sátúmọ̀ ẹni tó wà ń bó tó wà lókè gbogbo tó wà tó wà lókè rẹ̀ náà pè ní màmá so ma ami tó máa ń fi sàmà símẹ̀ bìmánà kí ni bìmánà àlá kéré pé nu sẹ́mà ló wà ó ẹni tó wà lókè òkè tó ju sánmà méjèèje lọ aláràṣí òun ni ẹ̀dá tó wà lókè jù tí ò sí ìkẹ̀kẹ̀ lókè rẹ̀ mọ́ ọlọ́run wá wà lórí àlàárùsì ẹ̀rí nínú ẹ̀rí bábò fi bá tẹ́lẹ̀ lọ́rọ̀ tá nígbà yóò sọ kàrọ̀ ìmúùn ẹ̀yin tẹ́ ń ṣàánú èèyàn gbogbo sànúsànú yarhamuhumur rahman tabaraka wa ta'ala ọlọ́run bọba alẹ́kẹ́ ọlá arrahman yóò sànú àwọn náà anáyọ́ ni irhamuhum fil ard ẹ sànú àwọn tán wà ń lẹ́ẹ̀lẹ́ àwọn ẹ̀dá bí sí yarhamukum fis sama ẹni tó wà ní òkè lórí àlàárà sí onóòsè kíní onóòsàánú jẹ́mọ̀ta lànàbí ń ń bẹ̀ ẹ́ nínú àwọn ẹ̀rí wọ́n tako pé ọlọ́ọ̀bá ọba àlèkè ọlá ó wà ní sánmà wọ́n ti tako pé ó wà nílẹ̀ tẹ́bá bí wọ́n pé ń bonú wà á ní àlè fàyèrò yìí ta ni ọlọ́run ẹ̀dá ni wọ́n wà láàyè kan ajẹ́ yìí pé ní kò síndì kankan láti ní àwọn àfá bí alìmọ́n bùnú àtàwọn míì wọ́n ní àlìmọ̀ ápìlà àwọn tí wọ́n gbáròyìn ọlọ́run dànù ara rẹ̀ tó gbádànù ní gíní kọ́lọ́run bá ń bẹ ní orí àlàárí ya'buduna adaman ń sin tí ò sí kí ni tí ó ẹ̀sí sámà ni ọlọ́run bọba àlekè ọláwà oríṣiríṣi ọ̀nà lọ́nà ti fi ṣàlàyé ilé ìfún wa nínú Al-Qur'an Al-Karim ìwòmí ọlọ́run sọ kẹ́límọ̀ fáwọ̀ tó ń wà lókè ìrẹ̀ ni àyàtà kó ti fúnra lẹ́ẹ̀kẹ́ pé yàkà fún rabbahum min fawqihim àwọn mọ̀lẹ́kà ń páyà ọlọ́run ọba wọn tó wà níbo tó wà lókè wọn ọ̀nà kan tọ́lọ̀ fi ṣàlàyé pé òkè ń wà ọlọ́nsọ láàyè ló kẹwàá wà lùkọ́ hírú fọ́ọ̀kọ̀ ìbáàdì ìyẹn pé olùlọ́ba tó ń jẹ gàba tó wà lókè gbogbo àwọn tání gbogbo àwọn ẹrú ẹ gbogbo àwọn ẹ̀dá ẹ̀rí bákan náà ibòmíì pé mọ̀ wá sókè ẹni al-mi'raj olóòkè ẹ̀rí olóòkè ó wá gbàrún wá látòkè nígbà tó lọ bá ta ní ọlọ́run ọba rẹ̀ káìpẹ́lẹ̀ lọ́lọ́run wà ní àníláàdébẹ̀ tó lòkè mọ́ òkè ní ọlọ́run ọba àlekè ọlá òkè ní ó wà ẹ̀rí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tó pọ̀ jantirẹrẹ tí ń fi fi bí ìtẹ lókè ọlọ́wọ́n ọba ọba àlẹ́kẹ́ ọlá tí ó ṣe kí ni tí ń fi rìnlẹ̀ fún wa fi rìnlẹ̀ fún wa fún ọlọ́wọ́n ọba àlẹ́kẹ́ ọlá ọba tó wà lórí àlàáríṣù ni ẹ̀rí ah, eléyìí ni àgbọ́yé àwọn sálàpù bó ṣe wá wà lókè bó ló ṣe wà lórí àlárà sí gẹ́gẹ́ bí a ti máa ń bá ọlọ́run ọba lò náà láàbùn náà lò abáfúròyìn ọlọ́run nílẹ̀ bó ṣe wá rí gan-an àwọn òṣè kí láwọ ọmọ ìyẹn ló fà á tí arákùnrin kan bí alimami nígbà tí ka àpẹ afọ arákùnrin náà tẹ ní ẹnlọ́ka arrahman alálẹ̀ arṣì sáwà kí ọlọ́run bá wà lórí àlàárà àti kéfà sáwà bóòlù ti wà mẹ́ alimọ́wù Malik rahimahullah ta'ala ní alìsíwá ma'lum ọlọ́run bẹ wàlìkẹ́yìfù mọ̀jìhùl bóòlù tí wọ́n wà ń bẹ̀ eh? àwọ̀ òmọ́ kankan ọlọ́run lọ́wọ́ bóòlù ọwọ́ ti wá rí àmọ́ torí pé àwọn jàmíyà ń páyà mẹ́nu pé à ah, ìgbà tí báyìí ti tí bá a ṣe ń fi rí ilẹ̀ ń bẹ́ẹ̀ lágbọ́dọ̀ máa mọ àdìsọ́kẹ̀ fẹ́ ní lẹ́yìn sáàkà ní ti lì yí ṣé òsín tó jọ ẹgbẹ́ tó náà bá rọ pé ọlọ́run lọ́wọ́ pẹ̀lú àdìsọ́kẹ̀ tó mi náà ni pé ọwọ́ rẹ̀ ó yàtọ̀ sí títí ni tẹ̀dá tó pẹ̀sẹ̀ rí nìwọ̀ òmà ṣùgbọ́n kọ́ wá ní á káwá ní ọlọ́run lọ́wọ́ ìlànà tí ò dáa léṣe kàmítìlì ìṣe ìhùn kò sí tó dàbí ọlọ́run kò sí tó jọ ẹni tó bá ní ọlọ́run ọba alékè ọlá ọba tó lójú ní ọ̀nà ìfìwé nǹkankan nínú tẹ̀dá ọlọ́run bá ọba alékè ọlá wà ní orí àlàárà sí wíwá rẹ̀ bíbẹ̀ ọ̀nà ìfìwé tẹ̀dá

torí pé kìí ṣe mba mọ̀ ń gbà wọn tó bá ti mọ ọmọ náà ká irú èèyàn ó wà mọ béèrè irú nǹkan ìmọ̀ wọn lè kálọ́ ó dorí kodò tó pé ọlọ́run bá wà lórí àlàárà ṣe ń a mọ̀ ni torí ẹ̀rí gbé wá bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ní kẹ́yìn bóòlù ṣe bá àti wá mọ àgbàgbọ́ ni ó torí ẹ̀rí ti fi rinlẹ̀ àìmọye àwọn nǹkan pọ̀pọ̀ tó pọ̀ sáàmà sáàgbọ́dọ̀ nígbàgbọ́ sí àkọ́tún ní sin ìsinmi ìsìbìlìsìn àbí ó dìgbà tàbá tó gẹ́ ní rẹ̀ àìmọye tí wọ́n náà mọ̀ tó gbàgbọ́ tọ́ọ̀tì rí tọ́bá mú ní méjìlẹ́gbẹ̀rẹ̀ tọ́bá mú magnet tó fi ń fa àwọn pẹ̀lú kó wá tó jà àzìdíyà ẹ̀rì agbá tó wà lára magnet tọ́ọ̀tù yìí ti ń fa nǹkan à kí ni ń fa ìgbàpágbára kẹ́sí kí ni ó wà láàrin ẹyẹ yìí anẹ́ni ẹ̀kẹ́ náà tó bẹ́ ní rúrò rí pé tóun bá rí ìtàn ò ní gbàgbọ́ ẹnu ọmọ tó rẹ̀ àbọ́yẹ ọmọ tí ń kọ́ kan náà ló dá lákẹ́ ọ̀gá ẹni lákẹ́ yìí mo ní lákẹ́ ní lákẹ́ yìí ẹlẹ́kùn ẹyọ̀ látà yìí jáde fún mi ọgbà fún ọ ní látà ìdúgbò ìwọ náà wọ́n rí lórí kíní tó wà láàrin ara tiwa nu kátó wá sọ́dọ̀ ọlọ́run bọba àlùkẹ́ọ́lá tọ́nà bá fi ròyìn ara rẹ̀ àbóróyìn kankan nínú tí ó ṣẹlẹ̀ nínú sàárè ní àbíọ́jọ́ gbẹ̀ngẹ̀ àlùkẹ́ámọ̀ gbà pé bó ṣe rí náà nù ìyẹn ní alimọ́mù mọ́lìkì ní wàkó áàlù ánìrú kámọ̀ wádìí ń pa àròyìn ọlọ́run ẹgbẹ́ olóòrùn ṣe wà lórí àlàárà sí ìgbéde àdádálẹ̀ ni àmọ́ àrọ́ọ̀ka ilá mọ́mùtẹ́dẹ̀ à wọ́n mọ́lìkì ní oríwọ̀ ibi kẹgẹjọ ní bíbí àlọ́ ọ̀yá ẹ̀yọ́mọ́sí ẹlẹ́jáde mọ́sí ilé kó níbonú lálẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ ìsára fún gbà mí nígbà tí ẹni fáírọ́ọ̀sì lélé yóò kó mọ́ kó ti ẹ̀ràn ẹlòmí jẹ̀mọ́ káyipẹ́ sọ́ọ̀ sára fún mọ̀ ní pé bọ́lọ̀ ń ṣe wà ń bẹ́ ẹ̀kọ́ ní báyìí ká mọ̀ fi wé nǹkan pẹ̀yẹ kí wọ́n lè ti lè jáde àfa àjẹpẹ́ akọ́ ní tí mo mọ̀ lè ti fi dáhùn yìí pé àfa rẹ̀ kẹ́tọ́ ń jẹ́ ọ̀bí à òun lè ti fi dáhùn èèyàn kan lóhùn bẹ́ẹ̀ tó àjùtùmọ̀ mọ̀ lè ti kó ní látàyé àwọn sọ̀hábà náà ló ti wà bẹ́ẹ̀ akẹ́bọ́nà ṣe wà lórí àlàárà sí kò sẹ́ni tó dégí ni kò sẹ́ni tó mọ̀ adúgbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba ní kí ọlá ọba tó wà ní orí àlàárìṣù Muhammad sallá ń sọ náà rọ̀ rẹ̀ sọ́kọ́ ẹ̀ ní sí ẹ̀ ní fọkàn sẹ́mi èmi tó yẹ pé àmínú máa ń fi sàmà ẹni tó wà ní sánmà tó wà lókè ẹ ó ṣe mí ní kíní olùfọkàn tó ń fi ṣẹ́ náà ni. àdébùwà Muhammad ní hajjatul wada hajji fana ní ṣe ni ní hajji ìdágbére torí kò pọ̀ ẹ̀rẹ̀ lànàbí kú bí oṣù mẹ́ta lé díẹ̀ lẹ́yìn ìgbà lànàbí kú nínú ọ̀nà sí àfáàmẹ́bí ń ṣe fún àwọn bí ṣe sọ pọ́ìntì kan fún wọn tó sọ pé ẹ̀yin sọ̀ábà alìbàláfùtú mo jíṣẹ́ mú ní àbí ìjíṣẹ́ bàláṣpá wà àdẹ́ òjíṣẹ́ ọ̀fìkẹ́kẹ́ pamọ́ ẹgbẹ́ni bá jọ pọ́ìntì kà nígbè tó ráwọ́ aláhùnmọ̀ fásíàt òkè ìlànà mi nẹ̀ta bí ọlọ́wọ́ bá mi jẹ́ ìdíṣẹ́ o mo jíṣẹ́ o àmẹ́bí ò nẹ̀ka síbo ilẹ̀ ẹlẹ́ẹ̀ ìyẹn ló máa jẹ́ ní àwọn àfa ọmọ ń kó ẹ̀rí wájà ń tirẹ̀ rẹ̀ lórí mọ́sálà ṣùgbọ́n àjà níyà àwọn gbà kọ́ náà bọ̀ sí rígbó kò sí ní sánmà kò tún sí ń bó kò sí nílẹ̀ àjà níyà lẹ́kọ́ gbé àkídà yẹn dé jáàmù tó kọ́ gbé àkídà ìtakò ọlọ́run ìtakò òròyìn ọlọ́run tó kọ́ fi rinlẹ̀ nínú àlè wọ́n kó alóní bẹ́ẹ̀ pé jáwó múlù kọ̀fúwán náà yẹn padà fi sọ àkídà yẹn ló kọ jàmíyà jàmíyà wọ́n tó pé jáwó olófọ́ká jáàmù kúrò délé àwọn tó kọ́ gbérò rí yẹn lẹ̀ kò rí fọ́ká tó yẹ pé kan nínú àwọn olórí àwa mùsùlùmí ju pa ọlọ́jọ́ dúlé ajé ló pa tó pé eléyìí fẹ́ dẹ́ fèrò ni Khalid ibn Abdullah al-Qasri a ṣe kútùbà kan lọ́dún lọ́jọ́ ọdún ó ní ẹ̀yin èèyàn tàkọ́pọ̀lọ̀ mọ́ omi ńlá ọlọ́gbàjọ ti wáyé mọ́ lọ́lẹ́ ẹlọ́dún rẹ̀ ẹ̀rí jáàmù fún ìfọ̀fọ̀ àbí jáàmù fún yìí àmù kó lẹ̀ torí ọ̀bọ̀ òsì sánmà ẹgbà pé ọlọ́wọ́ bọba alẹ́kẹ́ ọlá kò sí níbo ẹ́ kò sí ní sámà bẹ́ẹ̀ náà nípa kàwọn ìròyìn ọlọ́run yókù náà nígbà táwọn àṣàyíra ní alimọ̀tìrúdíyà alikarọ̀míyà gbogbo irú òní tí wọ́n ń lò yẹn ló bá jẹ́ sílé àwọn kútùkù kàfà sírì míì ẹ̀rí tọ́bádé ní kọ́lọ̀ wọn nẹ́rí alára sí wọ́n lè ní àfẹ́ rẹ̀ wà ń bẹ̀ àbí ó ṣe kí ni ó jẹ gàbálé àbá tó lè ṣùrùkù àwọn àdìsí mi kọ́lá náà àfágbà jẹ́ pé irú nǹkan báyìí alẹ́ rẹ̀ fẹ́ tí wọ́n eré orí inú hajar làkọ̀lá ní alimam Nawawi ẹ máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbọ́dọ̀ ní ọlọ́ọ̀bọ̀ọ̀bọ̀ sí sẹ́wọ̀n kò sílẹ̀ àbí ìbolówá wà ẹni àwọn ará àwọn sáà náà tó wá lo àtìdà tó tó wá fẹ́ tó tẹ̀ tó wọ́sùn àwọn làwọn Súfí àwọn oní wahdatul wujud wáhádà yẹ pé gbogbo tó yẹ tí ìfátá ẹyọ ọ̀kan ni látara Allah ni aláwọn alẹ́ àmì al-ittihad al-hulul pé nǹkan ó ti ìsáhádà ọlọ́run bá ti ní ẹ̀dá ẹ̀dá náà ti ní wọ́n á dọ́kùn wùdúdúdẹ tó kọ́ gbé wá oníbùnà arọ́bí nílò ẹ̀rọ ní nǹkan years tó lé ẹni ti wà lára gbogbo nǹkan ẹ̀mọ̀ ọlọ́wọ́ lára gbogbo nǹkan ìyẹn ló fa àkídà tó fọwọ́ kan irú microphone yẹn lè ní wúwà náà ní náà ní òun náà wúwà tó fọwọ́ ẹ̀rí tọ́bárí ajá fi lọ ọlọ́rọ̀ ti ṣe kíní ó ti sọ̀kẹ́lẹ̀ ẹgbẹ́ pẹ́ lájá ọlọ́run ló wà lára ẹ̀mí fi ń dájá tí gbọ́rọ̀ ẹ̀rí wáhádá fún òjú gbogbo nǹkan ti jẹ́ yọ ọ̀kan ẹ̀rí ìkánu wọn ó wọ wá ní má fi lọ́wọ́ nìkẹ́kẹ́ atúrí tó kọ́ ní kó àmọ́ ní kẹ́lìkù wá ní kìnsìrì ilá ìlàhùn náà gbogbo àwọn ẹlẹ́dẹ̀ tó yìí ní ẹmẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ajájá ọlọ́wọ́ bá ní wọ́n wà mọ́ wá ilá rọ́ ìbò fíkà ní ìfàtì gbogbo tó pe pásítọ̀ sádẹ́rẹ́ gbọ́gbọ́ àwọn tó fi hàn ní kèrè pé sọ́mọ̀ nìkan lọ́lọ́run ó ti kí ni ó wà ní gbogbo àgídà burúkú ni ó ọba ní kọ́ra wọlé ìgbẹ́ náà ó lé kí ni ó wà ń bẹ̀ àwọn tó ní ó wà ń bẹ̀ ìkànnù ìkàtọ́ ní ìtìhad ẹ́ olóòlù ìtìhad ó ti wá papọ̀ mọ́ nǹkan ó wà ní nǹkan yẹn ọlọ́run ti papọ̀ mọ́ ní ń jẹ́ nǹkan ni ó ti wà nǹkan yẹn ó ti wà lára rẹ̀. ìròrí burúkú ni ìyẹn ni àwọn àfojúsọ̀tọ̀ ọlọ́run bá wà lórí àlàárà sí bìbáàtì ọlọ́run gángan ó wà lórí àlàárà sí ìyẹn lẹ́gbẹ̀ẹ́ mọ́ àdíṣà ní ọ̀rọ̀ sọ́nà tí sọmọ pé ní yẹn ti lè rọ́pù náà subhanahu wa ta'ala ọlọ́run bá ọba alẹ́kíọ́lá máa ń sọ kalẹ̀ ẹ̀fì nígbà tó bá kú kí ni

àlèmọ́ múra bí dáwọ́ dẹnu bẹ àyè àwọn ọ̀hún ìwà pé yẹnzi lólíjà bá ròfin kó lè láyé láti ń bílá káyọ̀tì jà lálùwá ẹ̀dọ́ mùsàmọ́ dé o wàkúlù yẹnzi ló jabbar ọlọ́run ọba ọba adékẹ́ọ́lá ọba tí mo ń sọ̀kalẹ̀ aljabbar ọba mọ́tòmọ́tò fi kó lè láyé láti ní gbogbo òru bílá káyọ̀tì bóun ní sọ

olùsọ̀kalẹ̀ ẹni ìjà wo nígbà tó dùn fẹ́ tán ní nàìjíríà bóyá amẹ́ríkà bóyá tẹ̀lẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ òru ni bó ni ó ti lọ́dọ̀ tí wọ́n kò kan wọ́ o ọtí ń fi ẹ̀dá wé ọtí ń fọyọ ọlọ́run wẹ̀dá nu pé téèyàn bá wà á mìkan kò lè dúrà yìí ní kò kan wọ́ ìtókè ni pé ìtọ́lọ́run fi rinlẹ̀ fún rárá rẹ̀ ọlọ́run bọ́ bá àlékè ọlá níbo ló wá jẹmọ́ orí àlàárà sí ìmọ̀ ń sọ̀kalẹ̀ ìfẹ́ mọ́ dẹ̀ndẹ̀lẹ̀ tó bá ku ìdá kan ìdá mẹ́ta òru ẹ̀rì bèlà káyìn fáwọn ọmọ bó ṣe ń ṣe yóò máa gbọ́ pé ta ló ń fẹ́ àforíjì kí n foríjì ta ló fẹ́ tọrọ nǹkan kí n fún ọlọ́mọ ń sọ kalẹ̀ kẹ́límọ̀ yẹn ń sinmi ọmọ kébì kan ló wà ní ó yàtọ̀ sáwọ̀ ẹ̀dá aláwọn tó fi oríṣiríṣi àròsọ làwọn ọmọ sọ́ńtì àwọn ètò ẹlẹ́rìí ju lọ ẹ̀rí ẹlẹ́ ní nǹkan ò lè jẹ́ nǹkan tọ́nà bá tẹ́ lára rẹ̀ tọ́ni torí pé ọlọ́run sọ pé wàá wá akọ́rọ́bù ilé ikú wàá wá akọ́rọ́bù ilé yìí ní hablil warid òun súnmọ́ yẹn ju iṣẹ́ oorun rẹ̀ lọ títù bá sí lára yẹn bó ló ti súnmọ́ yẹn ju iṣẹ́ oorun rẹ̀ lọ. à ń fi ọlọ́run wẹ́ dànù pé èèyàn lè súnmọ́ yẹn àdúgbò lé kíni kó wá pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ sọ́kùsọ ni wọ́n ń sọ níbo lọ́lọ́wọ́ ajẹ́mọ́ ó wà lórí àlàárà sí ṣùgbọ́n wà wà fi kúnlẹ̀ màkáàlì bẹ̀ ẹ̀lìmẹ̀ ṣùgbọ́n pẹ̀lú máa rẹ̀ ẹ̀hẹ́n ìmá rẹ̀ wà ń bi gbogbo nǹkan ìmá rẹ̀ ó kárí gbogbo nǹkan pátápátá ó mọ gbogbo tí ń ṣẹlẹ̀ ẹ̀rí àti tó wà nù kọ̀rọ̀ wà máa tó fi sùdúrù ọlọ́ni tí ẹ̀mí yìí fi pamọ́ sẹ́nìkejì ó ọlọ́run bá mọ̀ ọlẹ́ni ẹnìkan ní di psychology pé kẹrìbà bó ṣe wọ̀nyí mo mọ̀ tó ń rò ó mọ́ <laughs> ọlọ́run ló mọ̀ tí mo mọ̀ tó ń rò àbáwọn tó láwọn owó fẹ́ àbí tó náà mọ̀ tí ó ṣẹlẹ̀ tó tẹ bá kú náà tẹ́ pé olùsìn àbáyé yóò ní àpòdìmọ̀ gbogbo tó bá wà ọlọ́run bá lọ́ba tó mọ gbogbo kọ̀ọ̀kan tí fi ń gbọ́ gbogbo nǹkan pátápátá nígbà tó lọ rẹ mú sáyà tí a rúnà sí fèrè àwọn ọlọ́run ní látàkà pa ẹmọ́ bẹ̀rù rẹ̀ ìnẹ́ni máa kúmà mo wà pẹ̀lú yín asma wà àrọ̀ ọ̀nà tó fi wà pẹ̀lú yín ni pé ìgbọ́ gbogbo tí ìṣẹ̀lẹ̀ ń fi rí kéde pé mo wà pẹ̀lú kó wà ń bẹ́ẹ̀ ìmọ̀ràn tí ó lọ wà lọ́dọ̀ yẹn gẹ́gẹ́ ni inú ayàtọ̀ tó mọ́ ń lò ní ayàtọ̀ wà lọ sọ́rọ̀fún ìmọ̀jáadélà pé ẹran mẹ́lẹ́ta ayà yìí alámsára annàmbá ya alamọ́ bí samáwáti àmáfẹ́lá àrùn ẹ̀rí kọ́nà ló mọ gbogbo tó wà ń sánmà àtìlẹ́ni mọ́ yà kúnnù mi náà ẹ lè sọ̀rọ̀ kẹ kan mọ́ yàkùn mi nájú wa sàlátà tí èèyàn mẹ́ta ò sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ìlà wà rọ́bìn àìpẹ́ kó ló ti kẹrin wọn wàlá hamsatu kódà márùn lè sọ̀rọ̀ ìlà wà sáàdì sùhùn àìpẹ́ jù ó kẹfà wọn wàlá adìnà min wà màkánù àwọn iye yóò wá pẹ̀lú ogógó tó wáwó wà túmọ̀ yìí nà bí ń bí mà ámìlú ìyàwó mẹ́lẹ̀ fẹ̀ yá mà tó bá lórí ọ̀gbẹ́dẹ àlùfẹ́ àmọ̀ gbogbo tó ń ṣe ní òun rò padà inna Allaha bi kulli shay'in alim torí kọ́ lọ́n nínú pa gbogbo nǹkan a ní ẹ̀rí tí ẹ bá jẹ́ méjì ó ti wà ń bẹ ó ti kẹfà tẹ ráyà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló jẹ́ rọ́dù fún wọn ọ̀nà olówó àjẹrọ́dù fani ó sọ فهو بكل شيء عليم وبر فلو علم ألم تر أن الله يعلم اعرف لهم بوبو فين سنة تذا لاني يمدي ودي كتاب ودي كتاب فلو كني فلو علم إذا تبقى باري آية هنا إن الله بكل شيء عليم ودي ما بوبو آية يتاكم تنسو Lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ lọ́rùn bẹ̀rẹ̀, pé tó ń fi wà pẹ̀lú ó sọ, onípò mọ gbogbo tí ń ṣẹlẹ̀ nígbà tó tó parí ayé ayé náà kí ló tó sọ ó mọ gbogbo nǹkan ẹ̀rí ṣókí ni pé ọlọ́run bọba ọ̀lẹ́kẹ̀ ọlá orí àlàárà sí ló wà àníjà àwọn jàmíyà àwọn àlìmọ̀ tẹ́sílà tí wọ́n ní kò sí lórí àlàárà sí kò sí sí níbo kò sí nílẹ̀ kò sí ní àárín sámà tilẹ̀ nítorí kíni nítorí bá a bá fàyè ìròyìn ọlọ́run àti fẹ́ ọlọ́run wẹ́dà ìròrí kúrò nínú àti nígbà àwọn ẹbá ní àwọn túnfí fáwọn ní ó wà ní òkè lórí àláràṣí ó tún wà ń lẹ̀ ó tún wà ń gbogbo omi káàkiri bóò ló ṣe wà ń bẹ̀ dìbáàtì òun gẹ́gẹ́ kódà gẹ́gẹ́ ó ti tún lè papọ̀ máwọn ẹ̀dá pé ẹ̀dá kan ò ní jẹ́ta àti kọ́lọ̀ ti kó sí lára

níbo ló wà ó wà lórí àlàáṣẹ alimọ́ ibn Abi Zayd al-Qayrawani ibi muqaddimatu risala àwọn tí náà sọ alàlẹ́ alìsì sáwà wà alàlẹ́ mọ́lìkì sáwà níbo lọ́nà wà ẹ́ wọ́n dé àlàáṣẹ. ẹni ó sì wà gbogbo ààyè pẹ̀lú kíni bìrìlìmì pẹ̀lú mọ́ rẹ̀ ilé ni àkídà àwọn ẹni rí àwọn ẹni ìṣíwájú wa tí ó yẹ ká wa náà tẹ̀lé ìjàmbá ọtí àbátọ ní page ninety seven wọ́n ni wà hadassana abu hasan bin ishaq al-afwan eh, before rẹ̀ ní page ninety three wọ́n abu hasan wọ́n wá tó mú ọ̀rọ̀ wa láti fi bá kiri ilé ẹ tó padà sẹ́yìn ní ṣíwá ẹ̀fọ̀n ní wà ulama al-umma àwọn àfá al-umma yìí umma islamu tàwà mẹ́ yìí kọ́nà kó túbọ̀ fẹsẹ̀ wà lẹ́nà òdodo níbẹ̀ wà àyánu al-umma àwọn ẹni ẹ̀sà nínú àwọn àfá àtọ́síwájú lọ mínà sọ́là wọ́tọ́ di tẹ́lùmọ̀ ah, sọ́là tí àtọ́ ni ẹni ìṣíwájú wọn àbáwọn tó mẹ́sẹ̀ ló tó mẹ́sẹ̀ ní ìṣíwájú tí wọ́n náà níbo ní ọ̀pàdà parí jíjẹ mọ́ ọ̀dọ̀ sọ̀hábà ni àmukúmẹ́kọ̀ọ́ kó wá délé ìyàn lé ní ẹ Muhammadu bin Abdulwahab náà ló dálẹ̀ kò sí jíjẹ sàlàfíà sọ́ni bá tó fẹ́ gbé lòkè bí ẹni ní ibùdó tẹ́míyà òun ló dálẹ̀ tí ọba wa ti fẹ́ wá ibùdó tẹ́míyà ọba tó mọ gbọ́ àwọn sálàfù ọba wo tí àwọn tó ti tó ní àwọn sálàfù tó bá dórí àwọn sàádì yìí tó máa sàádé láyé àwọn sàádé ó máa sọ pé mo bá àwọn sàádé iye báyìí láyé nǹkan sọ rèé kí ni tàbí náà kó ti mú sàhábà báyìí gbogbo ń táǹsọ̀ yìí mo ní ó parí sí ọ̀nà sàhábà ni àwọn sàádé náà ni pé bá nàbí ṣe ti kọ́ wa rèé wọ́n ní àwọn ẹni ìṣíwájú wa rahimahumullah lamuya kẹ́lifù wọ́n ẹ̀yà pẹ́nu rárá láwọn sáràpù ni ó fi annallaha ta'ala ala arṣẹ tí ọlọ́run bọba alẹ́kẹ́ ọlá orí àlàárà ṣe ló wà wà arṣẹ òun fọ́pọ̀ sàmàwà àtẹ̀ àlàárà sí bẹ́ẹ̀rẹ̀ ó tó wà lókè sánmà yusbituna lahum min zalika ma asbatahu Allahu ta'ala a ní wọ́n fi rinlẹ̀ fọ́lọ́ ètò fi rinlẹ̀ fúnra ويؤمنون لي فوتي بالبو ويصدقون رب عز وجل في خبره ولا يصدقون نانا بالبو لودو ويسلكون ما أطلقه عز وجل من استوائه على العرش ولا تسولي كل أرى لا شلو هو بين نوس تسولي هو يكالي صبوتي وعمي فوا واني pàmpà irú nǹkan bá wọ́yùmí rúnahú aláàbọ̀hírì alùsùnà ọ̀dìjàmọ́ àtọ́lọ́n bá ti fi nǹkan kan nílẹ̀ fún ara rẹ̀ aláàzọ̀ ìrì hí bó ti fi nílẹ̀ náà lájẹ́kíní lágbèélẹ̀ tàlifẹ́ ní alùsùnà lórí àtúnwọ̀wọ̀ àtúfàtù kí ni wọ́n bọ̀ wọ́n bọ́lọ̀ bá ti gbé lẹ́ẹ̀ lẹ́ẹ̀ gbé lẹ́ẹ̀

ọlọ́run ló ń yọ́nú tó ní ọlọ́run fa wọ́n lẹ́sàn ni èèyàn ní mọ̀ ń yọ́nú téèyàn lè téèyàn lẹ́sàn. gbogbo tó padà wá tú náà tó bá dáwọn ọ̀rọ̀ yìí ìtéèyàn náà máa ń ṣe kí ni tí mo ń ṣe ni. ọlọ́run ló ń gbọ́ ẹni ìbéèyàn náà máa ń gbọ́ ẹ̀dá kò tẹ́ gbígbọ́ ọtí wájú ọtọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ méjì máa ń pariwo sí kí láàtọ̀ fún wọn bá ṣe wá ń bí ẹ̀dákẹ́ ẹjá ṣe kí ni ẹjá gbọ́rọ̀ lẹ́ni gbogbo ọba pariwo tí wọ́n tọ́wọ́ musa dọ́lọ́ pariwo tí gbogbo èkó e ìmọ̀ pariwo wàlẹ́ ìtẹ́ kálukú wí ọlọ́run ṣe kí ni ìgbọ̀ ọlọ́run gbọ́ gbogbo ẹ̀ lẹ́ni kí wọ́n ti sọ̀rọ̀ níta ọmọ nígbà tó wọn mú ọgbọ́n tó ń wí yánù ìtakẹ̀ àpẹ́lẹ́ níta nínú mọ́ṣáláṣí tàwa yẹn lè sọ̀rọ̀ ká ní kí ló wí kó yanu sókè ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá sọba sọ jẹ́jẹ́ gbogbo ẹ̀ ló gbọ́ sọba lọ́lọ́ ń gbọ́rọ̀ ẹ̀dá ń gbọ́ ẹ̀dá kòkó wá jọra wọn báwọn ó jọra wọn ẹ̀rí tọ́lọ́n bá ti túlẹ̀ ó túlẹ̀ bẹ́ẹ̀ ló ní nǹkan báyìí kì lúnà lọ́láyé fàálà bóò ló ti wá gan ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà ṣé lọ́lọ́ níta tó kó wà ní hadith kankọ́lọ̀ ní ẹ̀mí ọmọ ènìyàn ó wà níka ẹ̀mí ọmọ ènìyàn ó wà níka ọlọ́run nígbà tí ní ọlọ́run níka ló ti bóò níka ti wá gùn tí wọ́n náà ní ha rẹ̀ ọ̀nà àlọ́ ní nìkan wá ṣe ẹ̀ láwùjọ wáyé

káwọn àtàlélé tó ga ń bó ṣe ga tó bóyá ní kan fi sí àwọn akọ fún wọn ìwọ́n náà bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ lómi tọ́wọ́ bẹ́ẹ̀ lóyìn ẹni yẹn lọ sọ kóṣe ó ga tó fi sí mélòó hmm? ẹ sọ̀rọ̀ ìwọ orí wọn sọ fún wọn mọ́sí fọ́nà ẹni tó kó orí ẹ̀dá jọ fúnra rẹ̀ àgbọ́dọ̀ tọ́ ń tá mọ́ ń arákùnrin kan tó wà níjẹ̀bú tó kọ rẹ̀ ní báyìí náà wá sọ pé dúdú ló wà ń bẹ̀ kí ni wọ́n sọ ní rẹ̀ ìtọ́sọpọ̀ lọ́lẹ́sọ̀ níròyìn tàwọn ẹ̀dágẹ́ kátàrà tó pé lóyìn ọlọ́run táàrí ẹgbẹ́ tàbá sọ̀rọ̀ ń kọ ọlọ́run kí láàá sọ ń pa rẹ̀ ìtọ́sọ fún wa ń pa rẹ̀ lẹ́nu ṣùgbọ́n bó ló ṣe rí pàtó àmọ̀yó ẹ̀nà àwọn sọ́lá fún ọlọ́pẹ́ àmì rúhá kàmà já àbílà kẹ́yì àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn sọ́lá fún tẹ́kọ̀ kẹ́lìmẹ̀ yọ pọ̀ gan pé tó ọlọ́run lọ́wọ́ ọlọ́wọ́ ni ọlọ́run lójú olójú ọlọ́run ní àga tó fẹ̀jú sánmà tilẹ̀ lọ bí làákàyè rẹ̀rẹ̀ bóòlù àga ń ṣe wá rí fẹ́sọ̀ náà fi kàn ní fẹ́ pláwùrù ní fẹ́ onírin ní tọ́lẹ̀ sọ́yún ẹni tó bá lóun sọ yìí pé àfáàgbà lòun gbogbo ètò òun ó gbà wọ́n fẹ́ ròyìn gíní àga ọlọ́run fákídà bá nílẹ̀ òrò pé kágbókó lówó rẹ̀ kọ́mọ kéde ẹ̀ lórí tv lórí rúbíàmídà òrò pé ẹgbó rẹ̀ yẹn ẹyọ kan ìgbọ́n láwùjọ wa yẹn eh, ó fẹ́ sọ tẹ́nì kò gbọ́rí wàlá ilẹ̀ lẹ́kú kó mọ gbèrò lọ́dọ̀ àwọn tani àwọn aláìmọ̀kan àwọn míì tó bá jẹ́ àtìlíyà kámọ́ tàlákàyè náà gbà nímọ̀ sí tẹ̀lẹ́tì láwọn oníkọkútọ lórí social media táyé dẹ̀ wọn láìsí wọn ọkùnrin yẹn tó wọn ní oní kiri ní ifá oní ní kíníkà kọ̀ǹtọ́lọ́jì yóò kẹ́ mọ́ jákújákú ayé dẹ̀ wọn láìsí ẹ̀kẹ́ àdí fan is wonderful lórí kíní èyẹ ní rí ní ifá ní Ọ̀rúnmìlà anẹ́dùn àìdírísì ó ní rí ní ifá Ọ̀rúnmìlà ní ìjẹ́ irú yẹn gan bábá rí ń mójútó rẹ̀ kò yẹ kó sọ̀rọ̀ òjò tó bá tó sọ̀rọ̀ báyìí nípa ìyókàn láìsí ẹ lọ́rẹ̀ ni ah. sọ̀kànàlá ẹlòmíì pé ẹnìkan ní kóòdù kírísẹ́nì lówó ó kàn láìsí pé máa ń bí fún ìsìn wọ́n ti àkọ́kọ́ ní ẹ̀sìn jẹ àlùwàlá ní ọ̀ ṣe ìlú ọ̀dá ìyẹn máa ń láìsí kó tó wá lẹ́nu kún ó jẹ́ pé làákà ẹ̀ ní sọ káyà sí èsì lọ́dún títí àjálù náà bá dé lẹ́nu orí ó ṣe dunnú àwọn tó wà ní tẹ̀lẹ́rìí ẹmọ ọ̀rọ̀ tẹ̀lé lọ́rẹ́ iná ni ẹ̀rí ni alùsùnà máa ń tẹ̀lé gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ní ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àáfin ilẹ̀ dùgbẹ́ bó ṣe rí làwọn ò mọ̀ ọlọ́run bá sọ́nà wá pẹ̀lú àròyìn àwọn mùmínì òdodo ọlọ́run ní ọmọ tó pé àmọ̀ gbogbo ọ̀dọ́ ta ló ti wá ọ̀dọ̀ ọlọ́run bá ní àmọ́ yàtọ̀ kárò illa ulul albab ọ̀sẹ́ni tó ràn tẹ́lẹ̀ tó lè dúró tẹ́lẹ̀ àyàfà àwọn onílàákàì àwọn sálàpù onílàákàì àwọn àlùmọ̀tẹ́tìládé ń rọlù tó yẹ tán rọlù ní kílẹ̀ ẹ̀mọ̀ tó fà á láwọn ní ayé àwọn áfúrùlà àbáṣí nígbà tí àwọn àbáṣí tí ẹ fáwọn náà yẹn á jẹ́ kàlífà gbogbo mùsùlùmí lágbàáyé nínú àwọn kòlàfà wọn bójú tó títa gbogbo àwọn nǹkan tí àwọn Greek kọ àwọn philosophy yẹn translate ẹ̀ títí ni lédè lárúbáwá wọ́n fẹ́ kí haraka ìlúmíyà tọ́rọ tó ní ṣètò lọ́rọ̀ mọ̀ kó rí ilẹ̀ gan ó rí pé àwọn mùsùlùmí náà mingu pẹ̀lú àwọn ní falisafa àwọn philosophy wọ́n jọ ń ṣe ìgbà míì mùnáfọ́ra lè pa wọ́n pọ̀ ẹ́ kájọ fẹ́ dìbéètì ọ̀rọ̀ wọ́n ti wá fẹ́ dìbé tẹ ọ̀rọ̀ ní ẹgbẹ́ lánàá wọn ẹ̀nà mùsùlùmí náà máa lò wọ́n ìtọ́ ń gbé ìròyìn tó yẹ ká gbé ìròyìn sí. ẹgbẹ́ tẹ́yẹ bá ń sọ irú ọ̀rọ̀ báyìí lọ́dún ẹ̀tọ́ náà ń fẹ́ lo làákàyẹ̀ wọn ni a ọlọ́run lọ́wọ́ ìwọ́n náà dẹ́gbà bẹ́ẹ̀ yẹ kó gbá ní sáàtún lórí ẹ̀nà wọn. àbí wọ́n dùn máa rò pé ó dẹ̀ pé mọ̀ rẹ̀ ò tí ì tó tó bá tí ì mọ̀rú nǹkan báwọn. ṣebí ló fún àwọn ẹni tí àwọn tó ń takò hadith tari ìkan náà mùdírù tó náà já fún wọn jẹ ṣebí ló fún débẹ̀ àdìsí ò lè bá làákàyè mu ànábì ní láyíláàpẹ̀ wá ìdà owó káàkiri rẹ̀ ìyàwó rẹ̀ tí ànábì wá di kíní kan máa ṣe nǹkan tó yẹ pé kò ní ní tẹ́jú kó máa tún mọ́bìn lọ tí ó ṣe pé pádọ́bì lówó ó tọ̀ pé kò yẹ kó lé kíní ẹ̀ kó bá látà ìmú àdìsí náà ní odidi ọ̀yí fún náà ẹ̀fẹ́ tó mọ́ tí ṣe máa ń ṣe yìí nígbà tó bá ní kò bá látà ìmú wà pé Ah, ọlọ́run tó rẹ̀ fi hàn pé ó lágbára ní aspect tó lóbi ó bá lákẹ́ mímú ẹnì kẹta náà wà tó dé oníbà tó fi ọ̀rọ̀ ewu ah, là ń kọ́ wọ́pà ìwà kọ́ débi séjì bọ́ àti ìyẹn náà tó bá ti gá ogun ẹ̀dà nù àwọn ni world best ẹ̀bẹ́ ni world best níbi kíni níbi sọ fún sọ èyàn bí world best tọ́ ni ó ti wá jẹ́ yìí níbi kí ló ti gbà tó bá lọ bẹ́ẹ̀ lò ní jẹ́ẹ̀sì gbogbo mùtẹ́sù àwọn wá tó fún àtọ́ amúrúmúrú òbẹ́ ìwọ́n tọ̀ wọ́n lẹ́yìn ni tí àwọn ọmọ ní àdìsí ànẹ́bì tó bá ti sako làákàyè ìwọ ní làákàyè ní ìwọ́tọ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ta òtakò làákàyè òtakò làákàyè náà ni làákàyè títa ni. ìyàwó Aisha pé ó ń ṣe àìdọ̀ lọ́wọ́ pé ànábi wa ẹ̀ ó kó takò làákàyè. yẹ́nì lẹ́yìn pé bolo làákàyè ìtukùtù náà náà tuntun pé ànábi wa súnmọ́ ẹ dákun ní ànábi súnmọ́. mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ní tí ń ṣe yẹn la gbọ́ pé ní ìlànà àwọn ẹni ìṣíwájú ó ṣe pàtàkì káfí jẹ́kì wáyé alimọ́mù ahmad rahimahullah ta'ala imọ́mù ahmad ní nǹkan bí years lẹ́yìn ìjírá lọ́lọ́ ẹgbọ́n tó sọ fún ọmọ kéwẹ́ sí abdulhassan al-maimuni látọ̀tọ̀ hajjaf al-mas'alatin mọ́tẹ̀ mọ́ tọ́pa mọ́tẹ̀ alákan rẹ̀ sí kan lẹ́yìn tọ́lákà fi ha ìmáàmù bọ́ọ̀ ní kíní bọ́ọ̀ ni aṣáájú náà ẹni ìṣíwájú tó ti sọrú ẹ̀ ní ti máa sọ torí pé ọ̀gbìn gbé kúgbé wá irú wọn náà tí àárín sí àlè náà sálá lọ́sọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ wá ní lọ́dọ̀ àwọn àṣáyíra àwọn àlùmọ̀tòròdé àti gbogbo ẹ̀tọ́ jọrù wọn bẹ́ẹ̀ a mọ́ rò pé tó bá ti lákìdá àtàlà àwọn sọ́lá náà sọ àbá dúró lé lórí wọn àjínà bẹ́ẹ̀ lè fi látà ìdásọ́rọ̀ ìyẹn ló fà á tí wọ́n bá rí ẹ̀rí tó bá rí ẹ̀rí kan tó tako làákàyè náà rí pé bóò lè káfẹ́ ṣe ìròrí tí wọ́n ti ní pé làákàyè ó lágbára gan wọ́n wá fi tẹ̀kọ̀dímù àlàáfì alàdẹ́kì làákàyè náà gbé sórí ẹ̀rí o mọ́nà fi afẹ́ṣẹ́ ìrìn jẹ̀mọ́ wọ́n wà lọ lọ́rùn láti fi jẹ́ kó bá làákàyè wọn mu ìlú tó wá jẹ́ hadith ni ẹ lé ní kò rin ilẹ̀ ìbí tó bá nílẹ̀ tẹ́lẹ̀ rí pé àwọn àríbi gba fi hàn lé ní àdínkù àháàdì ni àdéhùn fún àtọ́ ìgbà wọ́ ọkọ̀ kò yẹ ká fi ṣẹ̀rí àdínkù àháàdì tẹ́yìn tó sì rílẹ̀ tí lákà ìsìn ni wa ká padà sí lànà àwọn ẹni ìṣíwájú káwọn yẹ kankan náà tàn yín àwọn àwọn oníròrí parí òde òní tó wá pọ̀ ẹ̀rí àwọn àlè ìkọ́wádùn náà náà fún wọn jẹ́ kíkẹ́ mọ́ kàkúlétì ọ̀rọ̀ pé bàbá síbẹ̀ yẹ kó rí báyìí ṣé bẹ́ẹ̀ ní ṣe ní aṣílẹ̀ yìí fẹ́ ṣe o ẹ mọ́ ọmọdé wá wà láti jọ yìí náà pàbó lọ́rọ̀ wọn já sí àbí àlèkọ́bì mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ ní ìjọba twenty twenty something títí dò ní títí dò ní àti ìrìbí tó ti rẹ̀ láàmù lọ́wọ́ lọ́nà tó yẹ pàbó lọ́rọ̀ wọn já sí tó tó wọn lò lànà àwọn ẹni ìṣíwájú tẹ́bájọ wà láwùjọ bóyá ní oṣù lẹ́wà ní bóyá òjò kan mọ̀ pé àwọn ọ̀bùrọ̀ àpàlàfíà yẹn wọ́n dákàmọ̀ wọ́n lájú àwọn bá ọmọ táwọn ìbúrò tẹ́ ní àtọ́júwó lé lórí àwọn ìmọ̀mọ̀ àwọn alájú ní abẹ́yìn tẹ́ gbogbo ẹ̀ sẹ́mọ̀ kúlẹ̀ náà àtàníbá mẹ́kọ kíní kẹsọ náà lẹ́mọ̀tọ̀ àlàfíà ló lájú sí bí ẹ̀rí àwọn àṣà ìrà àlùmọ̀tà àṣírí wọn mọ̀ pé mọ́ní àjò sálà mọ́ní àjò àwọn ènìyàn síwájú huwa a'lam pé o ní huwa aslam pé tọba fẹ́ mórí bọ́tọ̀ fẹ́ sàròyé púpọ̀ tí ọlọ́run lọ́wọ́ ọlọ́wọ́ náà wọ́n ní mọ́ ní ájú tàwọn huwa a'lamu wa ahkamu onímọ̀ wà ń bẹ̀ kílẹ̀ mọ̀ tó pè nímọ̀ àwọn ìsọkúsọ bá tẹ́ yí ọ̀rọ̀ ọlọ́gbàdà yìí nẹ̀ pè nímọ̀ òun ló sì rinlẹ̀ àǹfààní ẹ̀yìn ẹ̀wùn tẹ̀sọ̀ ẹnìkan ló jẹ́ kí èèyàn tẹ̀mí balẹ̀ wà á sílám yóò rí sàlámà ń bẹ̀ ẹ wá ní onímọ̀ ẹnu ẹ̀rí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣáyíra ọ̀pọ̀lọpọ̀ bí ìkẹ́ tó kú wọn tó bá lórí ìlànà wọn sílẹ̀ ní alimami al-Ghazali Abu Hamid al-Ghazali al-Fakhr Razi al-Juwayni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa fẹ́ ká gbọ́ yìí pé ìlànà àwọn ẹni ìṣíwájú ni ká fi gbọ́ orúkọ ọlọ́run yé ká sì fi kíni ká fi gbọ́ ròyìn ọlọ́run bá yé tọ́nà bá pera rẹ̀ ní nǹkan náà ní káwa náà pé tó bá fi ròyìn ara rẹ̀ náà ní ká fi ròyìn rẹ̀ wọ́n ní kò bá láká ètò ẹmu ẹ̀rí lágbèjì àlébà mọ̀sọ̀rọ̀ sọ́lá ó ní tó bá dọjọ́ gbé ní alìkíámà ọlọ́run kọ fún ná pé tó ti tó iná ní kò tí tó òun fẹ́ sí alébìnrin ọlọ́run wà gbé kọ́dámù rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ẹ̀kùt àtẹ́lẹsẹ̀ àdífìyàn tó fi yàtọ̀ ọlọ́run ṣe kí ni ó lẹ́sẹ̀

fún ni ò ṣe ní jó ìyẹn làwọn mùtẹ́sílẹ̀ ó wà áwò pé àà lọ́nà lẹ́sẹ̀ àti fi wẹ́dà nù lẹ́sẹ̀ ó wá ibi tó wà ti wá bá wọn ní nígbà tó mọ́ ẹ́ ọ̀nà ọ̀nà lọ́wọ́ àti fọ́nà wẹ́dà ibi tó náà ti wá lọ pé ní òun lọ́wọ́ ń pọ̀ ní pé ẹlòmíì ní ọrẹ ní torí pé bàbá fẹ́ tọrẹ ńgbà mí ọwọ́ láì sá ẹ̀ àmọ́ sọ pé mo rọ́wọ́ rẹ o pé àwa Yorùbá náà àbí ẹlárúbá náà mo sọ pé mo rọ́wọ́ rẹ ẹ pé kẹsẹ̀ kó rọ́wọ́ yẹn gẹ́gẹ́ sí lórí ọ̀rẹ́ nìyẹn tó tọ́nà ti sọ pé òun lọ́wọ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀ni ọlọ́sọ pé ní ọwọ́ òun méjèèjì sí kalẹ̀ òun máa ń tọrẹ bó ti hùn ṣé ọ̀rẹ́ méjìlá wà ló sí kalẹ̀ ńlẹ̀ méjìlá ọlọ́ọ̀ni ni. jẹmọ́ ọlọ́run bá ọba tó lọ́wọ́ ni ọba tí sọ̀rọ̀ ni ọba tó wà ń bó jẹmọ́ tó wà lórí àlàárà sí òun gẹ́gẹ́ wà lórí àlàárà sí ìmọ̀ rẹ̀ ń kọ́ ó wà ní gbogbo ààyè ilé ní àṣírí àwọn sálàf فصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين